òkè ìbọ̀sẹ̀ yẹn ni a fi pa òkè ìbọ̀sẹ̀ ẹwọ́ ọ̀tún bákan náà a tún kọ́ ọ bomi a fi pa òkè ìbọ̀sẹ̀ wa ti ẹsẹ̀ òsì báyìí láàmú àfọwọ́ pa ìbọ̀sẹ̀ wa torí ẹni Ali ibn Abi Talib radiyallahu anhu ó sọ nínú hadith ilé ìtògùn pẹ̀lú kana ad-dinu bir-ra'yi lakana as-salu أولى بالمسح من أعلى وقد رأيت رسول الله صلى الله عليه وآله وسلم مسح أعلى خفيه tó bá jẹ́ pé èrò orí lásán lè yàn máa fi ṣẹ̀sìn ní ìsàlẹ̀ ìbọ̀sẹ̀ ńlọ́yẹ ká máa fọwọ́ pa èyí sókè rẹ̀ torí ìsàlẹ̀ ní tẹ̀lẹ̀ rẹ̀ wà ibi táwọn fi ń tẹ̀lẹ̀ lọ́yẹ ká fọwọ́ pa èyí sókè ṣùgbọ́n mo rí ànábì sallallahu alaihi wa sallam igbó òkè ìgbọ̀nsẹ̀ lọ́fọwọ́ pa kì í ṣe ìsàlẹ̀ rẹ̀ mo rò pé sáré báyìí àwọn alágbárí irọ́ tẹ́gbẹ́ agbárí lásán ni wọ́n máa gbá àwọn fẹ́ fi fẹ̀sì yọ máa fagbárí yọ lóun fẹ́ fi kọ̀rẹ́tì ọlọ́run yọ máa fagbárí yọ lóun fẹ́ fi ṣàtúnṣe ànábì sallallahu alaihi wa sallam tó agbárí wò wá lèèyàn fi kojú alukur'ani àti sunna tágbárí torí ẹ̀ kì í ṣe èrò orí lásán ni wọ́n fi ń wọ́n ka ọ̀rọ̀ náà fún àwọn kàtà náà bíi sọlọ báyìí fún wa ní ah, ǹjẹ́ mi rò ní pé kí ló rò kí ni kí ni kí ni kí ni kí ni kí ni kí ni ń ra rẹ ọba wà á sọ pé mi làbẹ́ bí ẹnìkan ó sọ pé kọ́ọ̀lù kọ́ọ̀lù kọ́ọ̀lù kọ́ọ̀lù àbí sọ pé إذا جاء نهر الله بطل نهر معقله ní ìgbà tí odò ọlọ́run bá tàn dé odò lágbájá tàmẹ̀dòdò là á bàjẹ́ gbogbo wọn ní pòórá níwájú odò ọlọ́run torí ẹ̀ èsì orí àgbẹ̀rò orí lásán ni wọ́n fi ń ṣẹ̀sìn jàmá èso ni wọ́n fi ń ṣẹ̀sìn á ti ṣàlàyé lọ́pọ̀lọpọ̀ nípa eléyìí nínú tó ti síwájú ìdíkà bá wà lórí ìrìn àjò jàmá so ìrìn àjò yẹn ọlọ́jọ́ kan yìí àwa wọ ìlú apádà sílùú wa. lórí ìrìn àjò yẹn ọjọ́ kan láti ní ìrìn àjò yẹn ìbọ̀dé aláwọ̀ sì ń bẹ lẹ́sẹ̀ wa ṣé fífọwọ́pa tó ní àjò láàmú fọwọ́pa ń so ni ní ẹjọ́ mẹ́ta àbí ìdájọ́ owó di ti olùgbélé yóò di ti olùgbélé lẹ́ẹ̀kan náà nígbà tó ti pa àti padà sílé ọlọ́run sì ṣe àti ìpa ọjọ́ àti ìlà àti ìlú àǹfààní tọjọ́ kan pé tó bá wá jẹ́ pé olùgbélé òun náà bọ̀sẹ̀ ìrìn àjò bá bá ń pàjáwìrì òun náà bá ti láǹfààní pé yóò fọwọ́ pa ìbọ̀sẹ̀ rẹ̀ lódìdí ọjọ́ kan yìí ìgbà ìrìn àjò ti wá sí ní ìdájọ́ rẹ̀ yìí tolùgbélé yóò a ìrọ̀rùn ní Islam ìrọ̀rùn ní Islam tó mo ti ǹjẹ́ kí ló máa ń bà á jẹ́ kí ló máa ń ba àǹfààní àti fọwọ́pa ló máa ń bà á jẹ́. alákọ̀ọ́kọ́ ni kéèyàn bọ́ọ̀lẹ̀ tí ẹ bá ti lè gbọ́ ìwòsàn kó lẹ́sìn ó ti parí nu. ẹ mọ bọ́ ọmọ tó wọlé ìkan náà nìkan rán tó bá ti bọ́ báyìí ó ti parí nu. ó ti ẹ̀bẹ̀rẹ̀ sí ní bọ́ ń bọ́ ń bọ́ ń bọ́ ó ti tú zipu rẹ̀ ó wá fà á kó o ṣe fà á báyìí kó o ṣe débi tí kókósẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí òun náà hàn ta ó ti parí yọ ayọ́ bàbá fẹ́ sálọ alánìsàn ọ̀fọ̀sẹ̀ rẹ náà ni ó tún sẹ́sẹ̀ láǹfààní àkókò míì torí rẹ̀ àgbọ̀dọ̀ bọ́ ìbọ̀sẹ̀ lẹ́sẹ̀ wa tá a bá fẹ́ láǹfààní àti fọwọ́ pa jíjá náà bàbá wọn mú yàn ìbọ̀sẹ̀ tá a wọ̀ sẹ́sẹ̀ wa fífọwọ́ ti já ọ̀ ti já torí jáná bàbá máa bàjẹ́ yìí máa bá àǹfààní yẹn jẹ bákan náà àkókò bá pé àkókò ti pé wọ́n fún ọ lọ́jọ́ kan ó sì ti lò ó ti parí wọ́n fún ọlọ́jọ́ mẹ́ta ó ti lò ó ti parí ó ti parí náà sì sì jẹ́ tó wá tán kò ti tán ṣe bàjẹ́ tá a sì ò ní bàjẹ́ àyàfi tí ọ̀kan nínú àwọn nǹkan tí máa bá lùwàlá jẹ́ bá ṣẹlẹ̀ níṣẹ́ yẹn ti sàlùwàlá wọ́n ń ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tí àsìkò ìfọwọ́fà ìbọ̀sí òfin tó tà ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wọn á dé ó tún kọjá lákòókò sọ láti òtótó lákòókò sọ láti òtótó ìbọ̀sẹ̀ náà láǹfààní àti fọwọ́ pamọ́ àmọ́ ìmọ̀ra rẹ̀ yẹn ó sì bẹ̀ òrùka sàkéèsì o ò láǹfààní àti fọwọ́ pàbọ̀sẹ̀ mọ́ ṣùgbọ́n ìmọ̀ra àlọ́ alátó ti ṣe nǹkan kan ṣe ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ fọwọ́ pàbọ̀sẹ̀ mọ́ nìsín bí kálù aláàrọ̀ gbàdán ní fọwọ́ fẹ́ tún ṣe ọ̀gbọ́dọ̀ fọwọ́ pàbọ̀sẹ̀ mọ́ ọ̀yọ̀ kù ni àmọ́ àlọ́ alátó ti ṣe kásìkò tó pé yẹn kò sí tó ṣe ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mbẹ́. lẹ́yìn fífọwọ́ pa ìbọ̀sẹ̀ àwọn nǹkan míì tún wà tíṣẹ́rí fọwọ́ pa nínú rẹ̀ ní láwàní tí a bá wé láwàní sórí ọkùnrin ló máa ń wí láwàní ìjẹta bá wí láwàní sórí wa tá a lè fọwọ́ pa gbàtà bá sàlù àládórí fọwọ́ pa orí tá a lè fọwọ́ pa láwàní wa dípò ká yọ láwàní ká fọwọ́ pa orí. bákan náà àwọn obìnrin àwọn máa ń lo khimar ìbòrí tó máa ń borí wọn mọ́ àyà wọn tí àwọn náà lè fọwọ́ pa ẹ bọ́kùnrin náà ṣe ń fọwọ́ pa láwàní nígbà tá a bá bùkátà pé àfẹ́ bọ́ láwàní wa tá a bá sì bùkátà pé àfẹ́ yọ ìbòrí wa. bẹ́ẹ̀ ni àwọn olùmọ̀ nípa ṣẹ́ríà pé ká fọwọ́ pa láwàní wa ká fọwọ́ pa láwàní wa nítorí pé anabi muhammed sallallahu alayhi wa sallam ó fọwọ́ pa láwàní rẹ̀ gẹ́gẹ́ bá ti rí nínú hadith ṣùgbọ́n fífọwọ́ pa ìborí obìnrin àwọn olùmẹ̀sìn islam tó pọ̀ jù wọ́n ní rárá o kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn alhanafiya wàlmálìkìya wàṣàfìyà gbogbo àwọn eléyìí sọ pé rárá kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn hanabila àwọn sọ wípé obìnrin náà lè fọwọ́ pa ìborí rẹ̀ gẹ́gẹ́ bọ́kùnrin sì lè fọwọ́ pa láwàní rẹ̀ kí ló dé tẹ̀fi sọ bẹ́ẹ̀ wọ́n ní ìborí obìnrin ó dàbí láwàní ní fọkùnrin àwọn olùmọ̀ yòókù sọ pé rárá ọjọ́ra wọn àti lè fi ń tí ọjọ́ra wọn wéra wọn nítorí pé láwàní láwàní tẹ̀rí yìí ọkùnrin ló máa ń wé oná ìlànà bí sì wé tó fọwọ́ pa àwọn ìyàwó ànábì sallallahu alaihi táwọn ìwé láwọn àdìjọ pé wọ́n máa ń lo khimar ni àárín máa dé ti bánabi rẹ nìkan ní wọn pé ń fọwọ́ pa khimar rẹ ànágbọ́n á ní kó fọwọ́ pa torí rẹ ká dúró bíi tíṣẹ̀rí àti tó ti dúró eléyìí ni ọ̀rọ̀ àwọn ìtọ́pọ̀ jù kọ́nà làfarama ọkùnrin lè fọwọ́ pa láwọn àná obìnrin ò ní fọwọ́ pa khimar rẹ ọlọ́run ràn yín lọ́wọ́ tẹ́bá sálọ aládé bíbẹ́ fomi parí ẹgbó mi wá bẹ́ẹ̀ orí yín kẹ́ẹ̀ fi pa orí yín ọjà bó lẹ́yìn ìgbà tá a ti kọ́kọ́ sàlùwàlá pé tá a ti fọwọ́ pa orí wa tẹ́lẹ̀ àjẹ́ pé lẹ́yìn rẹ̀ láwọn àmọ́ fọwọ́ pa láwọn àníwá bí eléyìí èsè májàmú èsè májàmú torí pé sọ̀rọ̀ sọ pé ànábì sallallahu alaihi wasallam fọwọ́ pa láwọn àníwá kò sì sọ fún wa pé kó tó di pé wí láwọn àníyàn o àlùwàlá ti kọ́kọ́ síwájú náà bó tilẹ̀ jẹ́ apá kan nínú àwọn olùmọ́ni ètò dáa jù ní kọjá pé èèyàn ti kọ́kọ́ fomi parí nínú àlùwàlá kan ṣáájú pé èèyàn tó wí láwọn àní lẹ́yìn rẹ̀ tálùwàlá bá wá já èèyàn àmọ́ ọ̀pá láwàní rẹ̀ eléyìí náà kò sí ẹ̀rí kan tó sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn fi wé fífọwọ́ pa ìbọ̀sẹ̀ ni nítorí pé fífọwọ́ pa ìbọ̀sẹ̀ kò lè ṣeé ṣe nu ṣẹ̀ríyà ẹ̀yà àfikọ́jẹ́ pé a ti kọ́kọ́ fọ ẹsẹ̀ wa méjèèjì náà nínú àlùwàlá tó pé pérépéré kó tó di pa àwọ̀ ìbọ̀sẹ̀ ẹsẹ̀ ọ̀tún sẹ́sẹ̀ ọ̀tún ìbọ̀sẹ̀ ẹsẹ̀ òsì sẹ́sẹ̀ òsì láwa àtẹni tí ń jàǹfààní fọwọ́ pa á ó di di ọjọ́ kan fẹ́ni tí ọjọ́ olùgbélé ó di ìjọ mẹ́ta fẹ́ni tó jẹ́ onírìn àjò Amr ibn Umayyah radiyallahu anhu ó ní ra'aytu an-nabiyya sallallahu alayhi wa alihi wa sallam yamsahu ala imamatihi wa khuffayhi akhrajahu al-Bukhari. mo rí ànábì sallallahu alayhi wa alihi wa sallam tí wọ́n fi ọwọ́ pa láwàní tó sì tún fọwọ́ pa ìbọ̀sẹ̀ rẹ̀ aláwọ̀ méjèèjì al-Imam bukhari ló gbé jáde mo tó ń fọwọ́ pa láwàní lórí tó ń fọwọ́ pa ìbọ̀sẹ̀ aláwọ̀ rẹ̀ méjèèjì tó eléyìí túmọ̀ sí pé ẹ̀rí ń bẹ fún pé kéèyàn fọwọ́ pa aláwọ̀ ni ẹ̀rí sì ń bẹ fún pé kéèyàn fọwọ́ pa ìbọ̀sẹ̀ aláwọ̀ rẹ̀ ṣùgbọ́n ìbòrí àwọn obìnrin àti rẹ̀ rí fún tiwa eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ láti sọ pé àwọn obìnrin ò ní fọwọ́ pa ìbòrí wọn ṣùgbọ́n wọ́n máa fọwọ́ fi pa orí wọn ni èsì pé wọ́n fọwọ́ pa ìbòrí wọn eléyìí jọba. alimami ibn al nínú tírà rẹ̀ zadul ma'ad ó ṣàlàyé fún wa ipò bí wọ́n ti rí orí ànábì Muhammad sallallahu alayhi wa sallam sí nípa fífi nǹkan sí àtàyètè nǹkan sí ó ní oríṣi ọ̀nà mẹ́rin ló pèsè wọ́n rí pé ànábì sallallahu alayhi wa sallam ó dé fìlà láì wé láwàá wọ́n sì tún rán ànábì ńgbà mí pípé ó dé fìlà pẹ̀lú gbówé láwàá ní ma ọjọ́ kejì wọ́n sì tún rí ànábì sallallahu alayhi wa sallam gbówé láwàá láì dé fìlà sísàlẹ̀ wọ́n sì tún wá rí ànábì ọjọ́ oríṣi mẹ́rin tó eléyìí ó fi hàn wá pé láwọn àní tó fọwọ́ pa ó ṣe é ṣe kọjá pé fìlà ń bẹ lábẹ́rẹ́ ó sì ṣe é ṣe kọ́ máa sì fìlà lábẹ́rẹ́ ó ṣe é ṣe kọjá pé fìlà ń bẹ lábẹ́rẹ́ ó ṣe é ṣe kọ́ máa sì fìlà lábẹ́rẹ́ ó tilẹ̀ jẹ́ pé àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà nípa fífọwọ́ pa láwàní àwọn ọ̀rọ̀ tún wà àwọn májèmọ̀ tún wà tí ìṣègùn gbẹ náà láti máa ṣàlàyé nípa àwọn èèyàn fi lóye nípa ẹ̀sìn ọlọ́run náà sọ nínú àwọn kẹta sọ òun náà ní pé ọgbọ́dọ̀ jẹ́ pé láwàní yẹn àyè tuntun nínú wọn tó ṣe kó wọn náà dà lọ pé á pàmò láwà ní á pàmò láwà torí pé ìwádìí kan sọ pé ànábì sọ̀rọ̀ wá sí lọ ó fi ọwọ́ fi pa láwà ní rẹ̀ wọn náà fi yá ó fọwọ́ parun asoso rẹ̀ mọ́ láwà ní tẹ̀lé ìtumọ̀ sí pé ọwọ́ rẹ̀ kan ó tún kan láwà ní pẹ́ gbogbo yìí owó ọba jẹ láwà ní rẹ̀ ó dé sílà sísàlẹ̀ àbó dé sílà sálẹ̀ kò lè fọwọ́ pa láwà nínú ọ̀sọ̀ yẹ ṣe pé kò fi nǹkan borí o wọ ọkùnrin o tó bá fi nǹkan borí gẹ́gẹ́ bíi ìṣe àwọn lárúbáwá àwọn khalijiyun ẹbí àwọn lárúbáwá saudi àwọn lárúbáwá kuwait albahrain qatar alimarat alarabiya almutahida roman so àwọn eléyìí wọn máa ń da ìboríborí so ìborí yẹn kìí sùn ní láàrin tó ń sọ bí o tó ń pè láàrin òun náà ni aṣọ eléyìí tó ṣe pé èèyàn wé mórí èèyàn tún wé má èèyàn tún wé má èèyàn tún wé má ni wọn ń pè láwa bẹ́ẹ̀ láwa nìyẹn ó ní èrò lẹ́yìn àbí onírù lẹ́yìn láwa ni wọ́n ń pèlè eléyìí ni wọ́n ń sọ pé èèyàn fọwọ́ pa lẹ́yìn náà títí láwa níta títí má ti là ó ẹ̀ báyà ga sẹ̀rífù àbí kílà ń pè ẹnìkan lọ mọ́ta ọ̀rọ̀ alọ pé fìlà kan sórí fìlà kan tó yẹ ti ṣe má kíní kan kọjọ láwa ní kọjọ kíní kan ti ń tàn yẹn yẹn títí láwa ni wọ́n pèlè yẹn torí wò wé kankan ọkàn kan sórí ni wọn sọ pé àdàbí sọ̀rọ̀ bá àṣẹ náà fọwọ́ pa fìlà láwàní láwàní ilé ìjọba ǹjẹ́ alkhuf ìbọ̀sẹ̀ aláwọ̀ ìbọ̀sẹ̀ tó wà tó jẹ́ pé òwú ni wọ́n fi ń ṣe tá a lè fọwọ́ pọ̀ náà bẹ́ẹ̀ni a lè fọwọ́ pọ̀ náà torí bá dé fi wá tó tún tọ́ka sọ̀ náà pé ìbọ̀sẹ̀ tán fòwú sí a lè fọwọ́ pa a lè fọwọ́ pa torí ẹ̀ káfọkàn balẹ̀ ẹnìkan ní ìbọ̀sẹ̀ aláwọ̀ ìbọ̀sẹ̀ aláwọ̀ lẹ́ ń sọ ẹ̀sọ́ ìbọ̀sẹ̀ tá a mọ òun náà lè fọwọ́ pa kò sí tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n mọ̀jẹ̀mú rẹ̀ ní kọ́ mọ̀jẹ̀ kó ti lu kọ́ mọ̀jẹ̀ kó ti lu débi pé á kìtà ló wọ̀ sẹ́sẹ̀ kìí sí bọ̀sẹ̀ ẹni tó bá ti dé kìtà kìí sí bọ̀sẹ̀ máa wọ̀ ó sì jẹ́ ìpọ̀tẹ̀ tó yẹ pé wọ́n á ràn ó dúró lẹ́sẹ̀ dáadáa kì í ṣe pé tó wọ́n máa rìn lọ tí wọ́n máa jábọ́ òsì gbọ́dọ̀ jẹ́ ìpọ̀tẹ̀ tó fún gidigidigidi débi pé ọwọ́ òun ké òun ké rora pé ń ta ọ lẹ́sẹ̀ ẹ̀ńtọ́ ló lè fi irú eléyìí sí náà nǹkan ọmọ kó kó dúró dáadáa bákan náà kí ìbọ̀sẹ̀ yẹn kó jẹ́ ìbọ̀sẹ̀ tí ọ̀rọ̀ ra nípa díẹ̀ ọmọ bàtà bá rí pé bàtà tá a wọ̀ ó gbọ́ gbogbo àyè ọ̀ràn yẹn téèyàn máa ń fọ̀ nínú àlùwàlá bẹ́ẹ̀ ni o tún lè fẹsẹ̀ kọ́ lè fọwọ́ pọ̀ náà o lè fọwọ́ pa bàtà rẹ̀ gàgà pẹ̀lú májẹ̀mú ó jẹ́ pé kó o tó di kó ọwọ́ bàtà yẹn o o ti sàlùwàlá pé o ti sàlùwàlá pé nítorí pé tọ́ba ti sàlùwàlá pé ìgbà náà lọ́ọ́ láǹfààní àti fọwọ́ pa torí pé nàbí sallallahu alaihi wa sallam rakhkhasa ó tún sàlàyé ànàlẹ́yìn ànìhàn ibi ẹ̀lẹ́ fọwọ́ pa àwọn àbàtà ó tún wá sọ pé ààrẹ tẹ̀sà xì gbogbo amẹ́tẹ̀mọ́rú gbogbo tí yẹn bá wọ̀ tí ó mẹ́tẹ̀ rẹ̀ mọ́rú ànábì gbà pé ká fọwọ́ pa ṣùgbọ́n pẹ̀lú mẹ́tẹ̀mọ́ kọ́jọ́ kó bu àyè ọ̀ràn yìí. ìgbà tó máa sọ pé fẹ́ kọ́ fọwọ́ pa bàtà rẹ̀ tó bá fọwọ́ pa bàtà lẹ́yìn ìgbà tó sàlù aládébí ká fọsẹ̀ tó fọwọ́ pa bàtà tọ́wọ́ àbọ̀ bàtà tó bá fẹ́ ṣe sọ láti kó níbọ̀ ó tún fi bàtà yẹn náà ṣe sọ láti nítorí pé tó bá ti gbọ́ bàtà sílẹ̀ àlọ́ àlábàjẹ́ àlùwàlá bàjẹ́ eléyìí túmọ̀ sí pé ń bẹ́ẹ̀ nu súnà nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam káwọ bàtà káfí ṣe sọ̀lá èyí ṣe ìta tuntun tẹ̀ wá wo yín má tẹ́ ń sọ pé tí o bá ti wọ bàtà ti sọ̀lá ti déṣe mùsùlùmí àwọn ọmọ sọkúsọ torí ẹ̀ súnà nàbì sallallahu alayhi wa sallam ní kò lè wọ bàtà ti sọ̀lá ṣùgbọ́n gbọ́ ló ti wọ̀ èyí wá tẹ̀lé ìtumọ̀ sí kó lé wọ́n bàtà sí sọ́lá bọ̀t lọ́nà tí ò ní fa ìnira bẹ́lómi lọ́nà tí ò ní fa ìnira bẹ́lómi eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ tó bá ti pé àìsàn ti ṣe sọ́lá ti yẹn bàtà rẹ ọmọ kò sínú kó fi dọ̀tí nǹkankan kò sí tó burú mbẹ eléyìí jẹ́ bó ti jẹ́ ìwọ́jọ́ ọ̀bá yé ni òye ètò tí wọn náà wá lọ fà kí kọ́ọ̀rùn tó fi kọ́rí lọ́sọ̀ pé tọ̀ ẹ ọmọ yẹn fi ṣùgbọ́n àwọn ọmọ tó ti pé ẹ̀jẹ̀ tí wọ́n ń sáré ìtàkùsà gbogbo àwọn nǹkan táwọn bá ti rí wọ́n sọ dírú wọ́n sọ dírú di tírélà nítorí pé àwọn tí wọ́n fi pé wọ́n sá pé a ṣe nǹkan kan sẹ́nìkan ò rí rí nígbà gáà lẹ́nìkan ò rí rí ilẹ̀ nìkan ò rí rí mélòó lẹ́yìn dáhùn àná tó wà ní Islam tó ó túmọ̀ sí pé tó bá fẹ́ wọ bàtà sí sọ láti wàá fi ṣe sọ láti lọ́nà tó ṣe pé o ò ní fi dọ̀tí nǹkan kan o ò ní fi dọ̀tí nǹkan kan sọ́nà fi hàn apá náà fi fi bàtà sí sọ láti ó sì tún fi hàn wá kó ṣe sọ láti láì wọ bàtà kódà àdìsí kan wà sànà bí sọ̀rọ̀ wá àṣìlá sọ pé tó bá wọ bàtà rẹ tó bá wọ fi ṣe sọ̀rọ̀ tó bá wọ ọmọ fi ṣe sọ̀rọ̀ lóòótọ́ tó bá ti tú láti tó bá ti tú láti lálágbọ̀n gánà àti kẹ́yìn ọwọ́ bàtà ṣe sọ̀rọ̀ lẹ́yìn náà bó mọ́ṣáláṣí ànábì sọ̀rọ̀ wá àṣìlá rí bó mọ́ṣáláṣí rẹ̀ rí tí fi wọ bàtà ṣe sọ̀rọ̀ dédé pè àtàwọn òkúta wẹ́wẹ́ lọ́wọ́ ní fúlọ̀ rẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ àwọn dàbí àdìsí ànábì sọ̀rọ̀ wá àṣìlá tó ní tí ìtọ́ bá ń bọ̀ lẹ́nu rẹ̀ tó wà nù tọ́ọ̀rọ̀ alẹ́ tú sásọ rẹ tọ́ọ̀ bá tú sílẹ̀ lẹ̀ tèrí malẹ̀ nínú mọ́tíláṣí rí malẹ̀ bẹ́ẹ̀ ní ìsìn ó rí tọ̀ mọ́lẹ̀ ń bò wọ́n bá ti lè tutọ́ sí orí súnmẹ́ǹtì ní ìsìn yìí báyìí gbogbo ẹni tí ọlọ́run bá ní kí mo rò ó ṣe déédéé tọ́ tiẹ̀ kò ní ṣàdúrà fún ọ̀la yìí ta ló rán tutọ́ burúkú bíi báyìí kọ́ọ̀rọ̀ tún lè lé àwọn èèyàn mọ́tíláṣí tó bá kó apá lélẹ̀ yà kó apá tutọ́ mọ́tíláṣí ọlọ́run sànú wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. eléyìí jẹ́ kó ti jẹ́ gbọ́ súnà ìrọ́nà súnà lọ́nà tó jẹ́ pé kò gbẹ́sìn yìí kò gbẹ́sìn yìí yọ mọ̀ wá sì ṣe pé ntòhún ṣe náà lànàbì sallallahu alaihi wasallam la gbọ́dọ̀ sí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. bákan náà ìsìláàmù tún gbà bí ká fọwọ́ pa láwà ní wákẹ́ bá ti ṣe sọ ṣùgbọ́n ọ̀rọ̀ ti kú bìnrin yọ fọwọ́ pa ìborí rẹ̀ là ń sọ pé àwọn tí wọn kò ní fọwọ́ ṣùgbọ́n nǹkan tó le bàjẹ́ ni kí ni janaba tí janaba bá ti mú yàn ọ̀ràn yẹn ní ká wẹ̀ o sì ní wẹ̀ tìbọ̀sẹ̀ tìbọ̀sẹ̀ lẹ́sẹ̀ o sì ní wẹ̀ tìláwàní tìláwàní lórí o ní wẹ̀ tìbàtà tìbàtà lẹ́sẹ̀ ọ̀bọ̀ ọ̀lẹ̀ ọkùnrin kún un lọ èèyàn ṣèṣe kọlọmọ bá kọta àánú wa tó bá ń ṣèṣe ó ṣeéṣe kí wọn bá fi plásítà sí ojú ibi tí o ti ṣèṣe èèyàn sì lè dá lápá dá ó jẹ́ kí wọn bá fi bandage wọn fi wé àbí irú kíní tí wọn máa fi bá wọn to igun tó igun bá dáhùn jíps tí wọn lẹ máa ní ara tí ọba wa kan pa abẹ́ sàlùwàlà bóò láti máa ṣe o bóò láti máa ṣe ọ̀ràn èèyàn ló jẹ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà pé gbogbo ọjọ́ bá fi wé egbò fún wa àbí wọ́n bá fi bá wa tó egun tí ò jẹ́ ká láǹfààní àti rí awọ ibi tó yẹ ká fọ̀ nígbà tá à ń bá ń sàlùwàlà àbí ti tá a pa tá à ń bá ń sàlùwàlà so ọ̀ràn èèyàn ní ká fomi pa bẹ̀ tá a bá sàlùwàlà débẹ̀ á fomi pa bẹ̀ tó bá ti pé jánábà náà la fẹ́ wẹ̀ á fomi pa bẹ̀ ni kódà ó ṣe é pé ìgbà tí wọ́n bá wọn fi wé ara wa àti nínú mara ó dà kó ṣe pé ẹ̀jẹ̀ ètútú ń bẹ lójú rẹ̀ nígbà tí wọ́n kọ́ bá fi báńdéjì wé á kàn rọra máa fomi pa náà ní tàbá ti sàlù aládé bẹ̀ á ìrọ̀rùn lẹ̀sìn Islam wà á kàn rọra fomi pa lọ́nà tí ó fi jẹ́ pé tá a bá wò ó má bi tọ̀ fọ̀ á kó gbogbo oríkèé yẹn kọ́ iná ló ti fọ̀ kárí torí ẹ̀ tó bá jẹ́ pé ojú ẹgbẹ́ eléyìí ti ń bẹ lára ẹ̀ ilé yẹn ti ṣètè ẹ̀ wé nǹkan kan mọ́ sísí ilẹ̀ lọ́wà sísí ilẹ̀ lọ́wà ọ̀ràn àyàn ni pé ká fomi fọ ọ nítorí tí mo ọmọ wí nǹkan kan máa ó túmọ̀ sí pé ọ̀ràn àyàn láà fomi fọ àmọ́ tó bá jẹ́ ike tó mi bá kàn yóò kó ìnira báyà ó lè mú ojú ọgbẹ́ yẹn kọ́mọ́tìtì gbẹ kọ́mọ́tìtì sàn àjẹpá àrọ̀ àfomi pa ni àrọ̀ àfomi pa tó o ti fomi pa òun náà ní pé kò fomi sọ́wọ́ rẹ ọwọ́ rírin tọ́wọ́ rẹ rìn ó sì fi pa délé yorùbá tún rọrùn náà tó bá ti pé aṣọ kan ló ní ẹ̀kọ́ o ti o ti bomi sí o ti rin ọwọ́ fún ọwọ́ àwọn àfira tí ọba tó rọ ọlọ́run láti ṣe bẹ́ẹ̀ ajá ike pé wàá ṣe tẹ̀yẹ̀ mọ̀ wàá ṣe tẹ̀yẹ̀ mọ̀ tó bá jẹ́ ike ojú yẹn fi ní omi náà lọ́ọ́ tó náà bá tún rọrùn ìgbà náà ló ṣe mọ. ìgbà tí Islam tó sọ pé àjò tí ọba fọwọ́ pa ìbọ̀sẹ̀ aláwọ̀ rẹ̀ ìjọ mẹ́ta ni wọ́n fún òru mẹ́ta ẹni tí ń gbélé wọ́n fún ní níṣẹ́ ni wọ́n fún bẹ́ẹ̀ tí ó bá rọrùn fún láti bọ́ ìbọ̀sẹ̀ yìí kò bá rọrùn fún láti bọ́ kò bá àmọ́ rọrùn fún láti bọ́ àsìkò tí wọ́n fún yìí ń bẹ̀m̀bẹ̀ ọ rọrùn kò rọrùn àsìkò tí wọ́n fún yìí ń bẹ̀m̀bẹ̀. eléyìí túmọ̀ sí pé lábẹ́ òfin ọlọ́run bá wa tá a bá wò dáadáadáadáa láti pé gbogbo ńdọ́lọ́run bá ní ká ṣe torí àǹfààní wa ni gbogbo ńdọ́lọ́run bá ní ká mójútó torí dáadáa wa ni ẹ̀yà àjẹkáwọn náà jọ kan ìrìn àjọ jẹ àǹfààní ti ṣẹ̀rí àmúwa fún fanfa yóò dínkù láwùjọ wa tá a máa ti mà nípa òfin ọlọ́run ọba wa àwọn nǹkan mi tá a rí táwọn òpé rú èwo lélẹ́yìí yóò máa yé wa pé á àsófin ọlọ́run àsófin ọlọ́run tó ẹni tó bá sì gbọ́ yìí níbi táwọn ẹlòmíì ò tíì gbọ́ òfin ọlọ́run ọba yìí kọ́ mọ ọ̀nà tí ó fi ṣàlàyé fẹ́ni tí ò yé nígbà tí wọ́n bá ń bi léèrè nítorí pé dáadáa ẹ̀sìn Islam kọ́ kárí náà ní dáadáa rẹ̀ tọlọmọ bá ń fẹ́ yìí ṣe ikú kọjá pé ọ̀dọ̀ ẹnìkan náà lọ wà ẹlòmíì ò sì gbọ́dọ̀ mọ̀ iná ló fi gbogbo orú ìdánilẹ́kọ̀ọ́ wọn yìí nítorí kó lè jẹ́ kí gbogbo apáta náà láǹfààní àti pẹsìn Ọlọ́run ọba yìí láti máa ṣe bọ́lọ́run ọba ti ṣe ń fẹ́ Ọlọ́run kò sì ní pẹ̀lú rẹ̀ lórí rẹ̀. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba kí bá a fi wọ ìmọ̀ ọlẹ́sìn lórí kéde kí wọ́n lọ́ọ́ àti mú ọ̀rọ̀ iyebí náà lọ́sẹ̀ mi ayé wa nígbà tẹ́ ń bá a sọ̀rọ̀ ẹlẹ́nu máa nípa àbòsí aláwọ̀ àti láwàní abẹ́jọ́lẹ̀ pé bí láàṣẹ pa orí fún nígbà tá a wí láwà níbẹ̀ náà láṣẹ pa láwà ní ẹ̀rọ ẹ̀dọ́ tó ẹ̀sìn láti wájú dẹ́yìn ìbọ̀sí aláwọ̀ náà bákan náà ṣé láti di iwájú ẹsẹ̀ láti pa òun náà débi tí ìbọ̀sí aláwọ̀ yẹn parí sí ni àgbà òun láti bẹ̀ ṣe. tó bá ń pẹ́ láwọn àní ni evan ṣe ń fomi pa orí bẹ́ẹ̀ náà láti pa láwà á láti ìbẹ̀rẹ̀ ibi tí wọ́n ti máa wò á orí láwà ní wa á sẹ́yìn tó bá ti dẹ́yìn látún dá padà síwájú kò sí ìyàtọ̀ láàrin fífọwọ́ pa orí láì wé láwàní sí àti fífọwọ́ pa orí tá a wé láwàní sí àyàfi pé láwàní bẹ lórí sí láwàní lórí àyàfi pé tá a bá fẹ́ pa orí tí láwàní wà tí láwàní bá ti gbogbooro sí bẹ́ẹ̀ ni yóò rọra sọ̀rọ̀ díẹ̀ fún wa ju káfomi pa láì sí láwàní lórí ẹ̀ lọ ṣùgbọ́n pípa kan náà ni ètò àṣẹ fún kìnnìkejì wọn ṣùgbọ́n ti bọ̀tí aláwọ̀ ń tiẹ̀ àbí bọ̀tí olówó lọ́ba fẹ́ fọwọ́ pa àtúnṣọ ikú àfi omi sọ́wọ́ wa tọ́wọ́ bá ti rìn á fi pa òkè ìbọ̀sẹ̀ wa á fi pa òkè ìbọ̀sẹ̀ wa wá sí ọ̀nà àbí ti kókósẹ̀ wa wá sí ọ̀nà àbí ti kókósẹ̀ wa tẹ́ bá ti ṣe báwọn tuntun tẹ́ bá ti ṣe báwọn tuntun nítorí pé tọ́ bá ti pè ní mẹ́sì so mabunahu alitafe àti nípa ìsàlẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ọ wà nínú fíkù àwọn mọ̀dáyìí kan bíi màlìkíyà táwọn sọ pé tẹ́ bá pa ìbọ̀sẹ̀ ẹgbẹ́ ọwọ́ òṣìṣì sálẹ̀ ẹgbẹ́ tọ̀tún sókè ẹ wàá pa kárí gẹ́gẹ́ bí ipò ẹ̀fọ́sẹ̀ àmì ẹ̀ pa kárí gẹ́gẹ́ bí ipò ẹ̀fọ́sẹ̀ rárá. náà ni afika àdéhùn àlẹ́ ìbínú àbí tọ́lẹ̀ òbí ẹ̀lọ́ àwọn àná èkè sí agbárí lásán wọn ti ń sẹ́sìn ìjọ ti ń sẹ́sìn òun náà ní bọ́lọ̀ ti ṣe wí àti bá náà ti ti ṣe torí tó bá jẹ́ pàgbárí lásán náà ti ṣe ni ìsàlẹ̀ ìbọ̀sẹ̀ lọ́yọ̀ ká fọwọ́ pa tòrò ní ìtẹ̀lé rẹ̀ tá a fi ń tẹ̀lé ṣùgbọ́n tí mo rí bá nàbì sẹ́ ni pé òkè ìbọ̀sẹ̀ lọ́ fọwọ́ pa kì í ṣe ìsàlẹ̀ rẹ̀. eléyìí jẹ́ bí ó ti ṣe jẹ́ fún ti òní lórí ìtòwúdáwà tó sọ.